okun ẹlẹ́ẹ̀kẹfà ani abdullahi ibn amr qal qala rasulillah sallallahu alayhi wa sallam ògìṣẹ́ aláwọ̀ sọ pé wa inna bani israel dájúdájú àwọn bani israelila tafarakọti aláfínkáíní wasabaina mila àwọn máa pín sí wọ́n pín sí èjìléláàádọ́rin seventy two sect wàtẹ́fítàríkù wàtẹ́fítàríkù ummati alathalafin wasabaina mila ìjọ èmi ànẹ́bì náà ó máa pín sí ìjọ seventy three ìwọ́tọ̀ jẹ́ sufi máa gbọ́ wo amadi tẹ̀bùlíìgì ogunṣẹ́ Síkírù Ajíbíkẹ́ Nasfati Jafariya Kọdariya Bulaliya máa gbọ́ o àrébìnijọ́ mi á pín sí seventy three kulluhum fi nnaari kulluhum fi nnaari gbogbo wọn ni ọwọ náà illa millatan wahida àyàfi ìjọ kan péré ìjọ ẹyọ kan kò pé méjì o ìjọ ẹyọ kan ní wàlìjọ náà kọ́ọ̀lù sẹ́ni pé ọ̀tá náà ibi sọ̀hún tọ́ba dákẹ́ ń bẹ̀ tá a gbọ́ nǹkan mi bàbá ńlá wàhálà gidi ni o. ọ̀rọ̀ dá wàhálà lẹ́nu o. <laughs> àmọ́ nàbí ọ̀wà dá wàhálà alẹ́ láyé ànábì wàá yanjú ọ̀rọ̀ ni sallallahu alayhi wa sallam ìwọ ni kọ́ mọ́tà wàhálà wàhálà bó ṣe wọ náà lẹ̀ ànábì tó sọ pé ìjọ òun máa pín sí seventy three tó ní gbogbo wọn wọ náà àyàfẹ́ yọ kan ọ̀là nítorí pé àwọn sọ̀ abọ́ òfin lọ́rùn lẹ̀ wọ́n ti ṣe tiwa mọ́ṣẹ́ wọ́n ti mọ̀ pé yẹn ọ̀kan àwọn báyìí torí pé yóò pín lógún yóò pín kéèpín bí wọ́n sì máa pè yín kò tí ì kàn yín nù àbí ẹ̀ẹ́n so yóò pín ni kèétí ìpín kọ́ọ̀lù ya Rasulullahi wa ma hiya wa man hiya ya Rasulullahi ta ni nínú àwọn àjọhùn ni ó wà lìjẹ́ náà èsì ànábì ni ma ana alayhi wa ashabi ma ana alayhi wa ashabi ìjọ tí ó wà lìdẹ náà ni ìjọ tó bá ṣe eŋti èmi àti ẹ̀yin wọ̀nyí ẹ̀yin sàábẹ mi ìjọ tó bá ṣe é ni ó wà lìdẹ náà ọ̀rọ̀ parí o rọwáwù Tirmidhi Tirmidhi ló gbà wá wàkọ́lá Sheikh al Alibani sọ pé Hasan sórí pé iṣẹ́ ẹ̀ ló ṣeun àbí ọ̀ lè gbọ́ kí wọ́n ní Sheikh bó ba sọ pé Hasan àbí kí wọ́n sọ pé Sheikh sọ́ọ́bì fẹ̀mí sọ pé Hasan iṣẹ́ Alibani ló ṣe ń bẹ̀wọ̀n fi mọ lórí iṣẹ́ rẹ̀ ń bẹ̀wọ̀n ok wọ́n ní gbogbo ìjọ mùsùlùmí ní ọ̀wọ́ náà àyàfi ìjọ ẹyọ kan wọ́n sì béèrè pé èwo nìjọ ẹyọ kan náà ànábì ní ìjọ tó bá ṣe ohun tí mo ṣe àti ń táwọn sọ̀hábà mi ṣe. ìdí tá a fi ń pera wa ní alùsùnà nìyẹn o ìntànẹ́bì ṣe ní pè ní súnà yes or no ànẹ́bì sì ni ẹni tí ó wà nìjẹ́ náà lẹ́ni tó bá ṣe ní tí mo ṣe ẹni tó bá ṣe súnà nù ẹni tó bá ṣe súnà nìyẹn. kí sì ni dídú súnà bídíà ni àdàdálẹ̀ tọ́ba ti sàdàdálẹ̀ ọ̀ wọ̀nà iná sufi òrùjú wàláhì sọmọbìláì iná àwọn òrùjú torí pé máa hù màálá máa àléhi àròsúlù wàsáàbù wọn ò sí lórí nǹkan tí ànágbé àtàwọn sọ̀hábà ṣe fil àkídá wọn fil ìbáàdà nínú àdìọ́kàn wọn àti nínú ìjọsìn wọn wọn ò sí lórí ẹ̀. àwọn amadiya wọn wà nù seventy two wọ́n wà nù seventy two tí ó wọ̀ gbogbo àwọn gúnṣẹ́ síkírù nkankan jákujákun wọ́n wà láàrin seventy two tí ó wọná ànábì ló sọ wọn ò sí lórí ntànàbí àtàwọn sọ̀hábà ṣe ìyẹn lọ kọ́ kàbà. solodo ànẹ́bì fi kàbá alẹ́ mẹ́kà ńgbà tó hajj níbo ló ti lọ ṣe ó sí mẹ́kà mọ̀dínà ní gbé ó padà ogun ṣẹ́ wá ní ẹ má lọ mẹ́kà mọ́ ẹ má bọ̀ wá sí tẹ́ ti wọkọ̀ twenty naira àbí wọ̀kadà ẹnìkan nú àwọn sufi wọ́n súnmọ́ kọ́ wá bí lónìí ó lò máa wá bó ti wà ń dòkò mi ọ̀ma èmi àtẹniyẹn jọ sọ̀rọ̀ lórí fóònù mo ní ànábì ní ìjọun máa pín sí seventy three ó nìkan ni ó wà lìjà náà gbogbo seventy two yòókù ó wọ̀ náà ọba bẹ́ẹ̀ ó lóun gbà bẹ́ẹ̀ fine. fine. tọ́rọ sufi náà máa ní òun nìkan o ẹ yọ wọn sọ bẹ́ẹ̀ ta ẹ ẹ nìkan ò lè sọ pé ọmọ náà lòun èèyàn ni yóò sọ pé lápájá ọmọ náà ni ẹ amadi òun náà sọ pé ìkan àwọn ni jagunlabi ni wọn wọn ní àwọn ni mo á béèrè pé ẹ gbà pé àdìsí ń bẹ ó ní ń bẹ bẹ́ẹ̀ ni fine. ànábì sì sọ pé ìjọ kan tí ó wà lìjẹ́ náà ni ìjọ tó ṣe ń tí èmi àtàwọn sàhábà mi ṣe fine ok wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ dákun lásìkò tá ànábì sọ̀rọ̀ Tìjàníyà ṣe ń bẹ̀ ńgbà náà ó ní òsì kí lè wá ń ṣe ń bẹ̀ ẹ gbà bí òsì ń bẹ̀ ńgbà náà bọ́ba ní ń bẹ̀ ń bẹ̀ ìbéèrè mi ò tún yẹ yọnu kí ìbéèrè mi má bàa yẹ yọ ó ti tẹ̀yà ní òsì ń bẹ̀ àbẹ́rẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò ṣe wá lámàjí kò ṣe wá ń súfì kò ṣe wá lógúnṣẹ́ kò ṣe wá ń síkírù kò ṣe wá lágídíkẹ̀ gbogbo àwọn seventy two tọ́lọ́run jà bílọ́ọ̀gì sí wọn ọpẹ́ ní fọlọ́run kì í ṣe pé kì í ṣe mímọ̀ ṣe wá o ọlọ́run kàn rí pé bọ́dì ìwọ ò gbàyà ni o sotiye ọlọ́run rí pé bọ́dì wa yìí kò gbàyà. kò da fún yà ni o tọ́lọ́mbá ló ń da fún yà kò sì ń dá sí sí o táwa náà bá ń gbọ́n tí wọ́n ń di irú táwọn táwọn sọ yìí àmọ́ ní ọkùnrin òun kò gbádùn òun nìkan lọ́wọ́ àlùjẹ́ náà àtàwọn ọmọ kíwù rẹ̀ ṣé wọ́n lọ dá àlùjẹ́ náà ni ṣé wọ́n lọ dá náà ni ó sì mọ lẹ́nìkan wọ̀ náà èmi kọ́ ọmọ náà wọ̀ náà náà àlébìlẹ̀ tọkọ wọ̀ náà pé seventy three là á pè sí seventy two ó sì wọ̀ náà. àwọn onímọ̀ àdìsí sọpádìsí ń dáa kò síbi tó fẹ́ tì sí. ọ̀dà lórí àdìsí àwọn àbẹ̀rẹ̀ kan wáyé lórí ẹ̀ nàmbà one hadal hadith hadìsí yìí dẹ̀líìlòn ìtọ́kani ẹ̀rí ni àlá anahu la ahada fi hadhihi wípé kò sí ẹnìkan you as a person ẹnìkan gbogbo wa níkọ̀ọ̀kan kò sí ẹnìkan nínú wa baada wafati nabiyina muhammadin sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn ikú anabiwa muhammad illa kana fi furukotin min salasin wa saba'in àfi kó wà nínú sẹ́ẹ̀sì ìjọ kan nínú ìjọ seventy three tí ìjọ mùsùlùmí pín sí kò sí ni bó a bá ń lọ pé ìwọ òsẹ́gbẹ́ ìwọ òsẹ́gbẹ́ mọ́ ẹ̀ máa gun rẹ léṣo fọ́ ọgbà nù jọ kan kò sí mùsùlùmí kan tó máa ní mùsùlùmí mọ́. àfi kọ́ máa jẹ́ mùsùlùmí amadi mùsùlùmí tìjàní mùsùlùmí ogúnṣẹ́ mùsùlùmí síkírù mùsùlùmí búlálà mùsùlùmí nìyáàsì kọ́ wá ní àwọn òṣèjọ́ àwọn òṣìnú ẹgbẹ́ àmì muslim orúkọ tó ló ń pè wá nù bẹ́ẹ̀ ni orúkọ tó ló ń pè wá nù ẹ̀ńtọ́ ló ń wá fẹ̀sìn rán ọwọ́ á ní mùsùlùmí ọwọ́ á jẹ́ oríṣi oríṣi oríṣi oníran oníran oníran ìran wo nìwọ oríṣi wo nìwọ àbọ̀ fẹ́ sọ pàdánù bí n parọ́ ni. every muslim ló ti wà ní inú ìjọ kan tàbó míì nínú ìjọ tí òǹkà àjọ tí islam pín sí ẹnìkan lè wá sọ pé ẹ̀gbọ́n òun. ngbà wọn níjọ wọ́n pín seventy three ìbàdàn ti lé ní ah, kò yí ọ wọn ní kó lọ rèé ka iye àkàrà tí ń apẹ̀rẹ̀ ọka ìyá àtà o tó ka ìrún ẹ̀ mọ́ olódò ni ọ. èrúurú ló ń kà á yá ni. sọrí ìwọ logúnṣẹ́ ni ìwọ síkírù ni ajíbíkẹ́ ni èrúnrún gbogbo àwọn yẹn èrúnrún ni wọ́n ṣíà odidi àkàkà ni odidi àkàánà kan ni ni ṣíà amadi odidi àkàkà ni sufi odidi àkàrà kan ni sotiye. So lọ ka tíra tó ń pè ní anihal walimilal anihal walimilal afa àti ka gbogbo seventy three ọkà tó pé so ìjọ rẹ ti ń bẹ ń bàdàn ti ń bẹ láyé kalẹ̀ yóò torí bọ ọ̀kan nínú ìjọ kan tí ó wọ náà nù abẹ́ ẹ̀ lọ wà subsidiary ni ọ́ subsidiary ìdẹ̀mọ́ yín. gbogbo alùsùnà kárí ayé táwa jẹ́ kan nu wọn a jẹ́ subsidiary fún jama alùsùnà of the world a jẹ́ subsidiary ẹ̀ka ìjọ fún alùsùnà wàlìjàmá kì í ṣe pé ó rí àwa gẹ́gẹ́ bí ìjọ kan ó rí tàdá ọmúnú gẹ́gẹ́ bí ìjọ kan ó rí tmc gẹ́gẹ́ bí ìjọ kan èrò gbogbo wa. Yeah. ìrùnnú àkàn gbogbo wa báwọn ìrùnnú fragments pieces kókó ẹlẹ́ẹ̀kejì lórí àdìsí kúlù fúrukọ́tìn láha àkọ́ ìdòǹtòmọ̀ yìí ha àǹgọ́ ha. ìjọ kọ̀ọ̀kan yẹn tánàbìlì seventy ìjọ kọ̀ọ̀kan yẹn lọ wá ní àdìọ́kàn tiẹ̀ tó ní àdìọ́kàn tiẹ̀ tó jẹ́ kó yàtọ̀ sí ti ìjọ míì bí àpẹẹrẹ ẹ wo àwọn súfí súfí fúnra wọn fúrúkọ tàsọ́wúfù àbí fúrúkọ sùfìyìn wọ́n lé ní sẹ́mìtì súfí tó ń lé ní sẹ́mìtì ọ̀kan ní kọ̀dìríyà ọ̀kan ní tìjàníyà ọ̀kan ní nìyàsíyà ọ̀kan ní ṣàzàlíyà ọ̀kan ní nàkṣàbàdíyà ọ̀kan ní kàlíwàtíyà gbogbo wọn yẹn they are under Sufism they are under Sufism gbogbo wọn pátápátá. kí ni fúrúkọ tàwọn jálàbì àwọn jálàbì ìrùnrún ni wọ́n jẹ́ ní abẹ́ sufi torí ẹnìkan ò ní jọ ń àfi kó jẹ́ ń sufi torí pé gbogbo oníṣẹ́ sufi ni ó máa lò gbogbo oníṣẹ́ sufi wọ́n jálàbì yó máa kadà lélù irinṣẹ́ sufi ni wọ́n jálàbì yó máa ka sùmàtòlè fati irinṣẹ́ sufi ni wọ́n jálàbì yóò máa yẹ nǹkan wò irinṣẹ́ sufi ni tó bá wọn sufi gbà pé àwọn onímọ̀tì ni kò parí bí so ò lè ya ongalabi lọ́tọ̀gẹ́ bí gúrùpù kan ìrún làwọn jẹ́ ìrún ni wọ́n jẹ́ gbogbo wọn wá ní common akida common akida ẹ̀yẹ wo kàlùwàtíyà ìròrí kàlùwàtíyà ni pé khaliwa lọ́mọ ṣe tẹ́ ẹ kú ṣé o ti dání kọ́kọ́ sẹ́yìn o gbélé fámíà n kò fẹ́ ya wèrè sínú ilé ọba tó sọ yìí pé wọ́n ní kò ń bọ́ ta. kò ń wá lọ dá omi sílẹ̀ omi ìtọ́ wa dálẹ̀ òun náà ń pè ní tìjàníyà súfì náà o. sufi náà ni o ọgbẹlẹ fámíà ń bò di pé irùngbọ̀n rẹ̀ ó ń gùn gbọ̀nà irun rí rẹ̀ ó di dada èékánná rẹ ó fẹ́ di ti táyígà wá ní a èyí ti rí wèrè tó ń ṣe ń kọ̀rọ̀ yìí ó lè ṣe ń ta lọ ṣe ń ta fún lóko míì kọ́mọ jẹ́ tìjàníyà mi ti ń jẹ́ tìjàníyà sí bẹ̀rẹ̀ nu the same ìròrí ni. the same thing pẹ̀lú shia the same thing pẹ̀lú amadiya so ìjọ kọ̀ọ̀kan tẹ́mápìyàn ní alùsùnà alùsùnà ìbàdàn alùsùnà èkó alùsùnà ìjẹ̀bú alùsùnà ìlọrin alùsùnà ilẹ̀ haúsá alùsùnà yíbò alùsùnà nàìjíríà alùsùnà amẹ́ríkà alùsùnà saudi alùsùnà anywhere in the world a ní common akida òun ni máa kọ́lá Allahu wà máa kọ́lá Rasul nítòsí wá pọ̀ nù ẹ̀ ṣòkòtò tiẹ̀ lè wá wà ó lè wà nísfù títẹ̀lómìn lè kọjá nísfù inú àdìsí na gbogbo ẹ̀ inu inú àdìsí náà wa níwọ̀n pàtó ti wà ní ọkàn ẹ̀mí wa wípé òǹtọ́lọ̀ ń sọ òǹtànàbí wí òní sílábọ̀sì wa tá máa ṣẹ̀sìn we are one all over the world òdefìlà òdefìlà oh, we are one all over the world okay, now so ìjọ kọ̀ọ̀kan ó ní àdìọ́kàn tó ń differentiate yẹ tó ń yà á sọ́tọ̀ kú ní ìjọ míì wàlá yẹsítẹ́tì ahadun mini atibaiha anyugayira akọ́ọ̀ìdà furukọ́tìha ẹnìkan ò wà lágbára nínú àmọ́ ọjọ́ láti yí àdìọ́kàn ìjọ sọ pọ́sibù fún ọ kò pọ́sibù kọ́ sọ́pọ̀ wà nù amadíyà ọba lọ fẹ́ yí ìgbàgbọ́ amadíyà padà kò pọ́síbù ọwà nù súfì ọba lọ fẹ́ yí ìgbàgbọ́ súfìyà padà kò pọ́síbù kí ló pọ́síbù bàlíyẹ̀tì rukùlé fòrùkọ ntọ́ pọ́síbù ni pé ó fi ìjọ yẹn ni o wà á kọ́ ayídáha ó fi àdì ọkàn wọn ó fi ilẹ̀ ó kú mbẹ both physically and psychologically ó fi jọyẹ sílẹ̀ tí wọn ò ní lọ mbẹ mọ́ ẹ má dókòó wíìdì wọn ò ní sí mbẹ mọ́ ìròrí tí wọn bẹ fún wíìdì wọn ó pè jùlẹ̀ ìdálàm yàrdọ̀ an akọ́ ìdí furukọ́ ti ha nígbà tó ọba ti yọnu sí àdìọ́ kan ìjọ ìyẹn ni pé kálẹ̀ jẹ́ amadi tẹ́lẹ̀ ó padà wá rí pé amadiya kì í sọ̀nà ó lọ́wọ́ wà láàrin wọn òun ó tún wọn ṣe irọ́ ló pa ó ní òfin rọrùn fún ẹnikẹ́ni nínú àwọn onímímọ̀ láti rí tẹ̀bùbíìgì tó ṣe ó lè rí nǹkan kan change nínú tẹ̀bùbíìgì you are just an individual fasos furukọ jama kò pọsibu kò tí ọlọ́run mọ́ ó kún bẹ́ẹ̀ ni.